àwọn ajá ní sàwọn lẹ́lẹ́jà kó àwọn àgbò ní ìṣẹ́wó èròdù jánà. nena kò lè dá ẹ lóhùn láṣálẹ́. ṣẹ́rẹ́ ní sọ̀fún Ṣàngó. ó jẹ́ bá wa jẹun. ewé ni mo wá já o mi ò wá bá yín jà. ó wá bá wa jà ó ṣe bá wa jẹ. bàbá. dreams will always be dreams. what you see is what is real. In the name of the Father, and of the Son, and of the Holy Spirit, amen. Holy Mary, Mother of God, pray for us sinners, now and at the hour of our death. Amen. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ wípé mo nífẹ̀ẹ́ àbẹ̀bí tó bẹ́ẹ̀ ni mo ṣe nífẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó kù náà gẹ̀lẹ́. Is your girlfriend on her period? What? Because she has been crying ever since we got here. Guy Fafa. ju ti àtẹ̀ǹdè. ṣó wàá yẹ kó o fún Fẹ́yìkẹ́mi ní ogún kankan ṣá. jẹ́jẹ́ ìjẹ́jẹ́ ni ọkà wa máa ń lọ. I just want them to leave me alone. tá a bá wá tá a láàánú jáwọ́ lórí ọ̀rọ̀ rẹ̀. Tell the world that witches are after you. I can't be with you and be uncertain that you're with me all the way. But I'm with you all the way. You cannot walk physical without an awareness of the spiritual.